máa dé ẹ jẹ́ ká parí lè. wá ibo lọ kí lọ. cdcd cd ọmọ ńlá ẹkùn ọkọ ọgá ẹ. cd kí ló wá ṣe ń bí. nígbà tí mo dúró títí tí n rí nínú mi nínú ló jẹ́ kí n wá àrùn tó mọ̀ pé ẹ wá àrùn yẹn mọ̀ tọrọ tì mí. Ah. ẹ kí mo lè ṣe fún ẹ. ní òkè ń bẹ̀ ń ti wá yín ríṣẹ́ síbẹ̀ àwọn tí ń ta káàdì tó wọn ṣáàjì fóònù. wow congratulations congratulations <laughs> sídi ọmọ ni ẹ oh, ọmọ ni ẹ eléyìí tó ṣe ah, onífẹ̀ẹ́ ọ̀gá ẹ̀ dénúdénú. ṣé mo sọ fún ẹ pé mò ń wá ṣe ni. Ah, ọ̀gá mi ò ní fẹ́ lọ́wọ́ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ní ilé káwọn ọ̀rẹ́ yín ọmọ. wàhálà ó try fún ẹ ó bá yẹ try. sí try ó try wà á sí ah ó try ó try. n fẹ́ kí ọjọ́ ọ̀gá mi ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. n fẹ́ kí ọjọ́ ọ̀gá mi ni wọ́n sì sọ pé àwọn ọ̀fun nínú lọ́fẹ̀ẹ́ fẹ́ mo fi ṣáàjì bẹ́ẹ̀. Ah irú ọmọ ìdàgbé tí ó ṣọ̀hún. márùn kí ló wá dé ó ronú ni. ọ̀gá mi mo sì sọ pé aago olúkú ni kìíní kẹ́ ẹ̀ mọ̀wọ́ kò ń lé àfìgbà tẹ́ ẹ̀ wá gòun ah, ah, kí ni ni. aago olúkú ni ó ti wọ́ọ̀sì tó bẹ́ẹ̀ yẹn ni. Eh, ẹgbẹ́ ẹ̀dá kùnrin náà dùn ah, ún ọ̀gá mi bó lè ṣe àṣe báyìí ẹ sì mọ̀ pé two hundred naira mọ́ra gíláàsì kéèyàn náà mọ̀ fi gbóge jáde ọ̀gá mi kò sídìí ìwà ló ní ah, ọjà ọjà eré bàmà nìyẹn. ẹ kí ni ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ mi ní lọ́wọ́ ọ̀gá mi. ṣé o ló wà ní gbogbo ẹ̀ níwájú. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ o ń jáṣọ wọ̀ lọ́wọ́ sídìí ni àbí. ọ̀gá mi ló ká mọ́ ọ lé ní ìsìn àbí. sídìí ká lọ ọ̀gá ká lọ mọṣẹ́. ọ̀gá mi ni. ọ̀gá ẹ ni. sídìí ni kẹjá lọ lé o o ó tẹ̀lé. ọ̀gá kí ni sùúrù wọ́n ní mú mọ̀ ronú sẹ́wọ̀n pàṣọ yóò gbà mí mú inú lọ́jọ́ ìwọ̀ kò lè ní. <laughs> èyí tó lọ yá tẹ́lọ́wọ́ sídì. tó ah, fẹ́ bọ̀ náà bọ̀ náà. aláì calm down. sídì ṣé kò bọ̀ ni. sídì wa kó má bọ̀. Hmm, ìnù wọn bọ bó bá sì fẹ́ gbẹjọ́ bọ̀. Ah, ó ti bọ̀ o. sídì ó ti fún ẹ o. ọgá mi ọjà àjọ sẹ́ẹ̀rí iṣẹ́ mẹ́ta mo ti bá to rí mo ráwọn tí wọ́n ń gbòkú ẹlẹ́ẹ̀lẹ́ sí mo sì ráwọn tó mọ ń fọṣọ ẹlẹ́ẹ̀lẹ́ sí ọgá mi sẹ́ẹ̀ mọ̀ pé owó lónìí pẹ́ tán ẹ dìde ní ìsìnkẹ́ ẹja mọ́ ọ lọ bíbẹ̀ kan ń sọ gbogbo rẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé bọ̀dà abẹ́ tí wọn ò fẹ́ sọ̀rọ̀ látàárọ̀ sẹ́ẹ̀mọ̀ kó sòkòtò wọn ní ẹ̀wọ̀. ẹ o dán alo ni bọ́ksà. ṣó sọ fún mi ó gbọ́ ah. Ah, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́. ọ̀gá mi ṣòkòtò adé. ọ̀gá mi ọ̀gá mi ẹ̀ eh, ń bẹ̀ ò sẹ́ẹ̀mọ̀ pé mọ́já yàtí mọ́já mo ti já ní mo ti jáde nsìn látàrí bàbá nìjíríà mo ti já sẹ́ẹ̀rí gbogbo skóòpù tẹ̀ ń lò tẹ̀ ń ṣeré aláàánú samaria sẹ́ẹ̀mọ̀ pé mo mọ̀ sẹ́ẹ̀mọ̀ pé ìyàwó láńlọ́ọ̀dù ló gbóúnjẹ wá láàárọ̀ yìí tí ń sọ gbogbo rẹ̀ ní ìsìn. Ah, ah. sídi ó dẹ mọ̀ pé torí bitcoin tí mo invest ló fọ̀ kù yọ. ọgá mi ẹ ṣe bitcoin wọn ò pè ní sísẹ́ wọn ò ṣe é náà wọn ò ṣe é kankan wọn ò ní ìṣẹ́jú kan wọn ò ní síbi wọn wọn kọ gáà mi sísẹ mọ ẹ lo ẹ lo gobe ẹ lo go throw back. aláì wo kìnnà no no no wo kìnnà wo kìnnà pàtí mi wo kìnnà ṣé òótọ́ ni sídi ń sọ ni. kò ní parọ́ mọ́ ẹ̀ sọ̀rọ̀ lẹ́nu ẹ sí mi. sídi tí o ní parọ́ ni. ọ̀gá mi sèǹtù bẹ sèǹtù bẹ. má bẹ ní tìǹsì. jẹ́ kó sọ̀rọ̀ ọ̀gá mi ibẹ̀ o jẹ́ kó sọ̀rọ̀ sẹ́ẹ̀ mọ̀ pé sẹ́ẹ̀ mọ̀ pé wọ́lẹ́ẹ̀tì wọ́lẹ́ẹ̀tì ti jésù icon tó gbàgbé lọ́jọ́ kìnìún àná ló lè wà sẹ́ẹ̀ mọ̀ pé owó rẹ̀ lẹ fi pé bàbá tó bá yín gẹ̀rùn. Please sọ gbogbo rẹ o. Ẹ eh? I can explain. Explain o bẹ́ẹ̀ explain. Ah siri mo kọ́ àrí ẹni. Siri o I can explain. Ẹ eh, no no no. A máa yọjú ọkọ̀ bí sky stop. Siri ìtọ́sọ́ tó. Siri máa lọ. Ẹ jẹ́ ká yọjú ẹ̀la yàrá wa. Kí mọ̀ lọ. Kí mọ̀ lọ. Kò sí wàhálà mọ́, ẹ mọ́ gbàgbé. Sidi máa lọ lé. Tẹ̀ ẹ̀ sọ tẹ̀ ẹ̀ ṣe fọ́jà nù, tẹ̀ ẹ̀ sọ fún wọn. Eh, kí ló ṣe? Sidi máa bá sọ̀rọ̀. wàhálà kí ló ṣe ìjà jọ̀mọ́ náà lè. ní sùúrù jókòó jókòó jókòó lọ àwọn ọ̀nà ẹ kò sọ̀rọ̀ sídi ẹ máa lọ sídi ọdọ kí ló ṣe jọ. ṣé n bẹ nisuru sidi sidi